ikú ọ̀dọ́mọdékùnrin olórin Mohbad òun ni ó ti di ọ̀rọ̀ awuyewuye lẹ́yìn ikú rẹ̀ nípa ọ̀rọ̀ ọmọ rẹ̀ bí àwọn blogger kan ṣe ń dráàgì ìyàwó olóògbé yìí wípé bí àwọn ló nọmọ àbí kí ṣóun ni ó lọmọ ẹ tún kàbọ̀ sí ìtẹ́ tv ní abalálágbo òṣèré abalágbo òṣèré àti máṣọ́ ìmúṣẹ́ lọ́nà yorùbá movie industry àti entertainment industry lápapọ̀ ká tó tẹ̀síwájú ẹ bá fún fídíò yìí thumbs up like ẹ lọ sínú comment section lápẹ̀ kẹ́ bá contribute kẹ́ bá dá sí fídíò ìkẹlẹ̀ má gbàgbé láti click lórí subscribe fún ìtẹ́ tv ní orí social media láti gbá owó ìwé kan tó lọ lórí àwọn ayélujára wípé ṣé kí wọ́n lọ ṣe DNA fún ọmọ olóògbé tí gbóyin mọ̀ sí ìlérí olúwa alọ́ba tí gbóyin mọ̀ sí Mohbad wípé bí àwọn ni olọmọ bí blọ́gà kan tó lókọ̀ rẹ̀ ń jẹ́ Kẹ́mi Olúnlọ́yọ̀ ṣe ń díràgì Ìyábọ̀ Òjó àti ìyàwó olóògbé gẹ́gẹ́ bíi wípé kán lọ ṣe DNA test fún ọmọ ìbúyá olóògbé yìí Mohbad ni ó lọ́mọ kílẹ̀ yìí wá rí sí eléyìí bá lọ sínú kọ́mẹ́ṣà láti kẹ́ bá a dá sí i bó tẹ̀jẹ́ wípé ikú ọmọkùnrin ni ó dùn gbọ̀n mìíràn dàtẹ́ pé gbogbo abẹ́rẹ́ sí ń ṣe protest and call justice for Mohbad ní orí social media tó ní kálukú abẹ́rẹ́ sí ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ bó tẹ̀jẹ́ pé wọ́n ti exhume yẹn ni pé wọ́n ti wú òkú ọmọkùnrin jáde nínú fídíò tí mo drop last orí tv yìí ẹ máa rí i pé ń jọ yẹn a sọ pé wọn ti wú òkú Mohbad ṣùgbọ́n báyìí bí a ti sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ti padà wú òkú Mohbad àwọn retí autopsy yẹn ni pé ìkan tó ṣokùnfà ikú olórin Mohbad òní àti ìgbọ́ èsì láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ṣùgbọ́n ọ̀rọ̀ DNA test yóò DNA òun ló ń jà rànlọ́ lórí ayélujára lẹ́yìn ìrántí sí eléyìí ẹ bá lọ sínú comment láti kẹ́ bá contribute kẹ́rẹ̀ má gbàgbé wípé a ní kẹ́ bá fún fídíò ní thumbs of like yẹn ni pé kẹ́ bá like fídíò yìí kẹ́rẹ̀ lọ sínú comment section láti pé kẹ́ bá kọ RIP fún olóògbé wa ìyẹn Mohbad tó jáde ní ayé kẹ́rẹ̀ má gbàgbé láti click lórí subscribe fún ìtẹ́ TV tó bá tún dìgbà kan náà a máa mú nǹkan mìíràn lórí ìtẹ́ TV ní abala lágbo òṣèré ojú wa a tún máa fi ríra wa láyọ̀ àti àlàáfíà ẹ má gbàgbé láti lọ sọ́rọ̀ àwọn channel wa bíi àwẹ̀rọ òdòdó àti ejima tv láti kẹ́ bá subscribe síbẹ̀ níwèé ìwé ń lọ lọ́wọ́ lórí ejima tv ẹ bá lọ subscribe sí ejima tv kẹ̀dẹ̀ sẹ́ndì dọ́nù sí 081 46 32 94 97 láti pé kẹ́ ẹ gba àwọn giveaway wa tó bá tún dìgbà kan náà a máa mú nǹkan mìíràn sọ lórí ìtẹ́ tv ní abala lágbo òṣèré